الحمد لله رب العالمين الرحمن الرحيم bí àná àbẹ̀rẹ̀ gbọ́dọ̀ ọlọ́run tó lọ sí ọ̀rọ̀ ìfọ̀ àgbè arahman rahim ọlọ́run ọba òun náà ní aláàánú olùsè àánú fún àwọn ẹ̀dá ẹ̀ atọrọpa ìbámu tí bẹ láàrin arahman rahim atọrọpa ìlànà ní ọlọ́run tó wípé alihamudulilayi rabbil alamin ẹ̀yìn ẹ̀kọ́ ọlọ́run ni ọba tó kó ní orí gbogbo ẹ̀dá lórí ọ̀ràn náà. owó ìbẹ̀rù lọ́wọ́ ibi ẹ̀dá náà ló fi pọ̀ lówó onírúurú gbogbo wọn ní bọ́ọ̀lù gbogbo wọn. àtẹ̀sí ti rí àtẹ̀sí òkú rí ọlọ́wọ́ rẹ̀ ní arọ́wá náà ní ọ̀rọ̀ yìí. aláàánú ìmọ̀ ọlọ́run ẹni tó fi rí ẹjọ́ ọ̀rọ̀ àtúmọ̀ ọlọ́run gbà ẹni tí kò kéré lẹ́yìn ọ̀sán nínú àwọn ọ̀rọ̀ ìtumọ̀ ìgbà. ẹlẹ́sìn ká yọ̀ láàrin náà ní pé orúkọ ọlọ́run ti di àbàkùnmáàtì rọ̀kìn kò sí àpẹẹrẹ lọ́dọ̀ àwọn ọmọ ìpè ọjọ́ méjì ní orúkọ ọlọ́run. àti àbíyèsí ni pé amọ́dà ní àwọn ṣe inú ọ̀pá amẹ́yìn orúkọ ọlọ́run bá pọ̀ ọlọ́run bá ti sọ sọ́kọ́ nínú ọ̀rọ̀ àyíké ó lé ní orúkọ àwọn ilé orúkọ àmì náà àyíké àti màá fẹ́ẹ́ فله الأسماء الحسنى ما في يا الله ما في يا رحمن èyí yóò wo ibi tó bá ti lu kọ lọ́wọ́ ọdún náà wo tó tán kọ ọ̀rọ̀ wa tó lù ú pàdúrà ẹlẹ́ẹ̀kẹta náà fi àyẹ̀wò lánàá òun náà ní wípé ìgbà tó fi lu kọ lọ́wọ́ àti ìròyìn tó kó nínú ọjọ́ ìṣẹ́lẹ̀ tó ní kí ìmọ̀ lọ́nà lọ́kọ̀ lọ́kàn ó wà nínú àgbà mọ̀tọ̀ bíi ẹlẹ́ẹ̀kẹrin àtọ̀yàtọ̀ láàrin àwàmọ́nù àwọ̀bíyì lórí ẹ̀sìnlẹ̀ tó méjèèjì tọ́ba lórí àánú ọlọ́run àtìgbé àti ìwà ilé kí alájọ àwọn ìjọba tí wọ́n ń sí ìké ọlọ́run lórúkọ oníkẹ́ ọlọ́run àánú ìjọba àti ìdílé ìkẹ́ ṣùgbọ́n àwàmọ́nù ní ìlú lágbára àti nínú ìlú àdúgbò àti tọ́ka sí àti láti ṣe kọ́ tọ́ka sí onáà ní pé aláàánú ni ọlọ́run àánú ń lọ́la àròkìn ìtóbi àtọ́jú rahman náà ní pé àròkìn yẹn ọlọ́ba ní ìjọ náà wà lẹ́yìn kọ́jú ọba àánú ó ń ti àánú gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ sọlá pẹ̀lú pé nínú àfíà àánú nínú ọ̀sẹ̀ náà ní àbá ọ̀ká lójú ọmọ àfíà rẹ̀ náà nínú àwọn onímọ̀ ọ̀tọ́jú ọlọ́ba ní àròkìn ọgbà òkú ẹbí ní láì láì tí wọ́n tó tó ìlú dá àwọn ìdáhùn bẹ́ẹ̀ náà ló jẹ́ pé àràmán kọ́pẹ́ òdúdú di lọ́rọ̀ tó aláàánú lọ́rọ̀ tẹ́tẹ́tì ìwà tuwọ́tuwọ́ àti àánú fún àwọn ìdá. ẹlẹ́ẹ̀karùn àtẹ̀lé kátọ́ra fún àwọn ọmọ ilé àwọn òbí lọ pẹ̀lú ìsọ̀túwájú sọ àwọn ọmọ tẹ́lẹ̀ àti òkè farafara àti àwọn àdáyà tó máa ń fi ọlọ́run وفي مرض إرادة للعام من رحمة وقال رحمة لله على القرآن إبادي يقرأ يقرأ إبادي يقرأ رحمة على القلوب إبادي يقرأ يرحم الله الله ربك قل فيه قل ربك قل اسمه لا تقل فيه أعلم بكم الله أرجع أن تقرأ القرآن كما ما يقول إليه أن تقرأ àtàkì ọ̀rọ̀ nínú àtàkì tọkọ́nà mi wọ́n ti ní ìbámu sí àbíjà àwọn àdáyà tó àtìkọ́ ikú àbíjà àwọn àdáyà yìí ọ̀rọ̀ ní ìlànà àlùkò náà ti wá èyí tọ́kẹ̀kẹ̀ ilẹ̀ tó sì ní ẹ̀rí àbíjọ náà bá àgbà náà aláàánú ni àrọ̀ bíi olùsí àánú ni. kọ̀wá tí wọ́n ti lọ́wọ́ ìgbàlódé ayé ti tọ́ta ọ̀rọ̀ ṣùgbọ́n tí wọ́n ara wọn lọ ìtura àbájá tó ní ìdúró lẹ́yìn tó náà bá jẹ aláàánú ìdí àánú. lẹ́yìn báyìí la wá sí agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹfà ike gbólóhùn àràmàmáyé ọ̀rọ̀ yìí ọwọ́ àtẹ̀lẹ́ra wọn nínú ọkọ̀ àrùn lẹ́yìn ìdílé àràmàmáyé ọ̀rọ̀ yìí lẹ́yìn tí kò ní láì ọba yẹn àwọn ọmọ ọ̀rọ̀ hàn àyíká ara wa ní alẹ́ lẹ́yìn bá náà wá pé ní gbólóhùn àràmẹ́ ọwọ́ nínú kọ̀ọ̀án nígbà ìdíje ìbáyé ìdíje ìbáyé kò. lẹ́yìn bá ní gbólóhùn àràmẹ́ ọwọ́ nínú kọ̀ọ̀án nígbà wọ́n kọ́ àkọ́kọ́ ìbáyé. nínú ẹ̀kọ́ lọ́wọ́ àti nàfà wọlé ní nínú ọkọ̀ ọlọ́run tó ti yẹ lẹ́. ẹlẹ́ẹ̀kejì tó yẹ kó ìgbẹ̀fẹ́ يولد من براء رحمة الله تعالى في عباده àkójọ kọ̀ọ̀kan nínú àwọn ìdí ọ̀sà fìyàn ìdí ọ̀nà ọ̀bá jẹ́ ara àgbẹ̀dá. Àdínú ìyá àti ọlọ́run ti máa mà. Olùdarí ìjà gbọ́dọ̀ àtọ́lá ìyá látara àgbẹ̀ rẹ̀. Pẹ̀lú ọlọ́ba ní ìdálọ́pẹ́ tí wọ́n rọ̀ fún pẹ̀lẹ́ àtúntò máa ń rẹ̀ láwùjọ rẹ̀ fáà. Ìtọ́ba ọlọ́run máa ń ẹ̀dá, ìtọ́ba tí èyí tó yẹ lọ́wọ́ bàbá àìwá ilé ayé tó àwọn ọlọ́run ètò bá ti kọjá ọlọ́run àtúntò bí àìsí rẹ̀ tí òun lè ní dára tí òun lè ní dára àtúntò tí ó di ẹlẹ́ẹ̀kejì nínú káàkiri máa ń wọ́n lọ òun náà ní ìdí tí bọ́ọ̀lù ẹ̀dí ìyẹn ti wà ìfọ́lọ́ tó dúra wọn ọlọ́run á tó pé wọ́n á kọ́lé sàrà àtúntò ní sáà náà ti àgbà yọ ọmọ ilé ọkàn tọ́ba tẹ yọ ọkàn ẹwù wàhálà tó yẹ kó tọ́ba tẹ yọ ọkàn ti di olórí olórí olórí nàkọ́ tọ́lọ́ bá tó kílá tó lọ́ba tó ti mẹ́rin ní sáà náà fi àtìpàdé sẹ́lẹ̀ ní òkú wà lọ́wọ́ làkọ́lé bàtà tó mẹ́rin ní sáà náà fi àtìpàdé sẹ́lẹ̀ ní àti ọmọ ẹ̀dẹ́ ìyàn àti àti àwọn olùkọ́ gbogbo ìtẹ́kọ̀ọ́ lára wọn tí ọ̀rọ̀ àríbẹ̀ ẹni tí ẹ bá dínkù á lè fi ọlọ́run bá fi sọlá káwa ló fi yá ayé ká lè pẹ́ fọlọ́run. èyí kára yára ló fi ẹ̀yẹ tẹ̀lé tí ọ̀rẹ́ tẹ̀ tó yẹ pé kò ní kàkà rárá wàhálà tí ó fi èkó tó máa tẹ̀lé ìgbésí kéde. ẹ ti rí ẹ̀rọ ọmọ lónìí òun kò máa gbọ́ gbọ́dọ̀ lọ́dọ̀ lọ́mọ tó òun ọ̀dẹ yóò tún lọ àti tó tún lọ wọn fún mi dáàbò ọba ọ̀sẹ̀ wọn ti kú òye lọ fún mi. Fọlẹ́ tí mo lọ wọn ti pé ìmú òbí yá mi lẹ́lẹ́sẹ̀ mi ti lọ. Ìbọn lọ́ba tó wá ní kí láti pé bàbá náà lè ní ìgbà àdábí àtàlùfẹ́tù ní. Àwọn ọba àti bí ọba ẹ̀dẹ́ ìyẹn ní owó yà wọ́n sọ̀tẹ̀ ní owó yà rẹ̀. Ẹ̀yẹ olúwo ni ẹ̀dẹ́ òní dàbí sọ̀rọ̀ sí. ẹlẹ́ẹ̀kẹta nínú táàbì wọn àánú a tó fi hàn onígbà tí pé gbẹ́kùnrin àdàtọ́rọ̀ ń kó kópa fún àwọn èèyàn tó ń ọ̀gbẹ́ sí nínú àwọn tó tẹ́kùn nínú ní ikú wa wa wá sí ayé tí bẹ́ẹ̀ ní tọ́lọ̀ bá wọn ìyàn èèyàn ń gbé náà da ìlànà bí ẹ̀kọ́ sẹ́yìn àkókò ìmọ̀tòkúwọ́. Ìbá ṣùgbọ́n ti wá fẹ́jẹ́ sí ọmọ ẹ̀dẹ́ ìyẹn ọ̀tẹ́ sí mọ̀tí ń jẹ́lẹ̀. Àwọn àláìka ni ọmọ ọ̀pọ̀ pé ìṣẹ̀kan bẹ̀ tó gbé yẹn. Àwọn àìsàn ní ọmọ ọ̀pọ̀ pé ìṣẹ̀kan bẹ̀ tó gbé Ń gbọ́ ọlọ́run wá dáadáa máa ní ìlànà sọ̀rọ̀ náà ẹ̀yẹn tó wà lọ́dà ẹ̀yìn tó wọ́n fẹ́ sí mọ̀tí ń jẹ́lẹ̀. Àwọn àwọn ọmọ rẹ̀ wá wá sọ àtúwájú ọmọ àná tó o fi tèrò wọn ni bẹ́ẹ̀ láti kó tó tọ́ nínú àwọn èèyàn nínú nínú àánú ọlọ́run wa ni. ẹlẹ́ẹ̀kẹ́rin ká tó ló láti olúwa ti ń gbé ọlọ́run dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó tún wá dá orúkọ yìí nǹkan ó tún wá dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní ilé ayé àsìkò náà ọlọ́run tún wá rọ gbogbo àwọn nǹkan ó tún wá rọ̀ pa gbogbo táyé mọ̀ sí ọlọ́run wá rọ̀ pa ọlọ́run lọ́mọ ẹ̀dẹ́ ẹ̀dá táwọn kò jẹ́ lójoojúmọ́ ọlọ́run lọ́wọ́ ìyẹn lọ sáà ní àdúgbò yà táwọn ká àwọn ẹbí mi rẹ̀ nà. sọ àwọn kí á kú òní wọ ẹ̀ kọ́lọ́ nyányá tí mo òṣèlú máa pọ̀sán wọn láyé ìyá kúrò àwọn òṣèlú máa pọ̀sán wọn láyé ilé ẹ̀mí ń sọ ọmọ ẹ̀mí ẹ̀mí ń sọ ibà ti rẹ̀ ti mú ọlọ́run kò mọ kó lẹ̀ olùmọ̀ lọ́wọ́ kọ̀ọ̀bá ìsìlámù kọ̀ọ̀bá ọlọ́wà ìlú kọ̀ọ̀bá láàárẹ̀ ìlú gbọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ ìlú kí á máa ka ìpínlẹ̀ ọmọ ìlú náà máa pa àdéhùn kéde tó wọ́n yẹ wá ní àyíkọ́ àwọn tí mo ti wọ́n ti mo ló lọ́dà lọ́wọ́ àwọn ọmọ ìgbé ìdí tí wọ́n tó ti pé lọ́dọ̀ fún wọn kí ni bá sọ̀rọ̀ wọn á fún ọmọ mi kò lùkọ́ ni àjẹbí náà ni èyí ló ti lọ́dọ̀ fún ṣèyítọ́ ọlọ́ba ti sọ fún wa pé ya wọn akọ́bí akọ́lọ́lá tó ń fún jíjẹ́ síláńtẹ̀ ti yọ ẹ̀yọ́ mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ẹ̀ gbọ́dọ̀ fẹ́ ẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé tó lóṣù ti sọ ọ̀pọ̀lọpọ̀ mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ sọnù láwọn èdè ẹsẹ ìbọn tí ó ti sọnù yẹn kọlọ tá a padà wọ sọnù wọlá ìkọlẹ wọlá ìkọlọba ìkọlọ ọba ìgbòho wọn náà padà wọ tí wọn padà ti fi ìdí òtọ wọlá ìkọlẹ wọlá ìkọlẹ ẹlẹ́ẹ̀ka ọ̀gá tó wá fẹ́ bẹ̀rẹ̀ lónìí nínú àmì káàkiri àánú ọlọ́run gbogbo rẹ̀ kún rí bíó nínú àwọn ọlọ́run. àwọn ìlú ọ̀sán yìí wọ́n sọ pé òun táwọn ò ju àtìgbà wà lé lọ níbi ilé ayé lọ. wọn ò lè lọ wọn ò lè fà á lé lé. wọn ò lè gba agbára tí wọ́n ń bí èdè lórí àbẹ́ níbi òru tó ń bí lọ sí ní yọ tí ò ti dé níta. yọ kàn tó lẹ́yìn yọ̀ọ̀kan yọ̀ọ̀kan lọ́wọ́ àti ìgbà mẹ́. kò sí kí ní sìn àwọn ẹ̀sìn kò sí ìyá àlejò nígbà tó ń fi òkè kò sí ìdí àti ẹ̀jẹ̀ tó ṣe kí ìsìn ẹ̀ lọ nígbà tí a bá dé ìgbà dé ìgbà ọ̀rọ̀ gbogbo lọ́rọ̀ yìí gbóná láàrọ̀ mélòó ti lọ bẹ́ẹ̀ dé ìgbà ẹ̀jẹ̀ náà lọ́dọ̀ ọ̀dọ́ bá lọ wa láti wà láti. òòrùn bá tẹ́ lè dé bẹ́ẹ̀ ẹni wọ́n lọ síbẹ̀ náà kì rọ kì rọ lọ ẹ̀wọ̀n tuntun lè ọlọ́ kí òòrùn kọ́ bá ti lọ dáwọ́ ilẹ̀ yẹ kò ní sí ẹ̀ láti ọ̀sán kò sí ẹ̀dá kẹta yóò tó nù. ọlọ́run sọ wá bí ìtàkùsá ojú yá ń bá bí ìta á àti ìgbé mẹ́ta ẹ̀ bá mọ̀ wọ́n náà ń lẹ́yìn tó sá bí kò nà á wọ́n kò lè mú kì padà sí ní ìyàgbá. ọlọ́run ká ìlú wọn wọ́n lọ láì lú wọn ìtẹ́sán ló wọ̀ ní bára wọn àti òmìnir àti òmìnir àti ayélujára ìwọ̀n abẹ́rẹ́ tí ìdí tí bá ti bẹ̀rẹ̀ ẹ̀yìn láti lọ́ọ̀rẹ́ bá ayé o bá ti di ìyá yóò tí ó rọ kájọ máa kó dáàbò wọn ní ìgbẹ́ mẹ́tọ́ rẹ̀ lọ. kọ́ ayé tó yà á lọ rẹ̀ ọmọ ẹni gbogbo lójúmọ́ ẹ̀rọ ara rẹ̀ ẹ̀rọ ìgbòho náà. ọlọ́wọ́ ara wọn gbogbo nǹkan fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn àjẹrẹ ni o àjẹjà ni o àjẹjẹ ni o gbogbo tí ń wù lórí ilẹ̀ pátápátá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ti sábà èyí ó jẹun jẹ èyí ó jẹ oògùn sọdí kàdá kéèyàn lóra ọmọẹmẹ ẹwọ tábí síbẹ̀ tí ì máa yọ lọ àwọn àwọn àwọn àwọn ẹbí dọkítọ nígbà tí wọn kọ́ ọ́n bá sọ̀rọ̀ sí wọn ó ní apẹ́ndìkì tí wọ́n wà nínú ọmọ ẹ̀dẹ́ yẹn bí ọ̀pẹ́ ìsìnkú ló sọ̀rọ̀ sí wọn. tòwọ́n ní kékeré o yẹn lè mú pẹ̀ lọ́ba ní pọ́blẹ̀ tòwọ́n ní yẹn lè mú pẹ̀ ṣùgbọ́n kò sí wúlò torí kò sí gẹ̀ẹ́sì náà lọ́wọ́ ní ìjọba àbáyé kò sí gẹ̀ẹ́sì ọ̀rọ̀ sọ́nà ti kí o lábàáyé rẹ̀ àníjọ sọ́nà láàrin sọ́nà a máa fi ìyẹ̀fẹ́ ṣẹ́gbà mi yóò sì tọ́ sí yóò sì kọ́nà owó ṣe ìgbòsàkà àwọn èèyàn náà ọlọ́run ti àbẹ́ ìyẹ̀fẹ́ náà tó wá di sí ara tí wọ́n ti wọ́n wù wá ní báyìí ẹ̀rọ bí ìlọ́wọ́ nínú kọ́ńtẹ́ǹtì ìlọ́wọ́ rẹ̀ ẹ̀rù lórí àgbẹ̀. Lòkòrí ti ti gbẹ bẹ́ẹ̀ ọjọ́ tó ń lò ó dà wọ́n ẹni tó ń bọ ilé owó ni wọ́n ti máa ó ti ti máa rọrùn tí òní máa lọ dà wọ́n rárá láti ń dáná wọn. Lórí inú sọ́tà ló wà ní gáàsì bẹ́ẹ̀ ọwọ́ ìlú méjì ni wọ́n kà máa lórí tí wọ́n kàn lò pẹ̀lú ẹ̀dùn máa sọ̀rọ̀ àṣẹ. Ẹgbẹ́ yẹn bá ti fẹ́ kánáda àṣẹ yóò ti máa tẹ́lẹ̀ jẹ́ ìgbò nígbà tí wọ́n á lọ oúnjẹ oúnjẹ oúnjẹ wa ti délẹ̀ ọlọ́run ti fi ọ̀rọ̀ ẹ̀wọ̀n tó fi ọ̀rọ̀ ọlọ́run ti ká lọ́wọ́ ti fi ọ̀rọ̀ ìwé yóò fi tí wọ́n á lọ lọ́wọ́ tó kó lẹ̀ kí túmọ̀ sí pé ètò tó ti parí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wa ti díẹ̀ díẹ̀ wá sí iná wá nínú ayé àpọ̀ àrùn tí a sọ tàbí ilé ọlọ́run ti وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حتى فمنهم يأكلون قالوا لي النبي صلى الله عليه وسلم فما كانوا هو آية لهم الأرض الميتة أحييناها nínú owó àti fẹ́ẹ́ ti mọ lọ fẹ́ẹ́ tẹ́ẹ̀mí iná ilé díẹ̀ nínú àtọ̀ ọlọ́run ètò ẹ̀rí kọ̀ rẹpẹtẹ oní àyè ilẹ̀ tó ti kú tí o ti gbogbo kankan lẹ̀ àlẹ́ iná ha ọlọ́run ní àwọn ọlọ́run náà ó ti tí ó ti tí ó lè tẹ̀lé padà nígbà tó ti bá wọn sí káàdì òjò lọ ọlọ́run náà ni ọwọ́ ọ̀sìn ọwọ́ àjí padà ìfẹ́sí ìdíjí padà ọlọ́run lọ́ta kalẹ̀ èyí agbára wa láàbùwá kẹ̀kẹ́ afẹ́kíkẹ́ yìí kò tó sọ kò sí agbára pẹ̀lú ìyẹn lẹ́nu ọlọ́run bá lè ká lóde nù tọ́lá ọ̀bá ní ti fáwọn àdúgbò kò sí èmi ẹni náà ẹ̀wò jẹ́ta pápá láwọn tuntun ọmọ àtọ́rọ̀ ọmọ àtọ́jú ọdún ọlọ́wọ́ láwọn àyè káàdì tó ilé ìlú àkọ́kọ́ ẹ̀kọ́ mọ́ni yọ ìdọ̀ba lanu ní bẹ́ẹ̀ ní gbogbo tẹ bá tán wá ní gbogbo ẹ̀jẹ̀ gbogbo kan tí òjò òjò òjò òjò kọ́wá jẹ́ pé gbogbo rẹ̀ orí bá wọn ẹ̀ lórí orí wàhálà nínú ọlọ́wọ́ tó nínú àwọn àtẹ̀tẹ̀ ọlọ́ oná ní ilẹ̀ tó fi jẹ́ òkú àtìlẹ̀ iná àwọn ọlọ́run akọni tẹ̀lé wà ákàrà iná níbi àkàtà àwọn tó wọlé wípé ayé olùdarí mẹ́ẹ̀ ẹ̀ ń jẹ ìrẹsì ẹ̀ ń jẹ ẹ̀wà ẹ̀ ń dábàá ju àtọ́jú tí ó ń jẹ bẹ́ẹ̀ fi ṣe tẹ́ bá tún pè pọ̀ kẹ́kẹ́ ní ọjà àtúntò yìí kẹ́mọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ náà ìgbé kí nínú èso lọ́dọ̀ mú jáde látara rẹ̀ náà mọ́lọ́ ọlọ́dọ̀ máa ń sàkóso ọdẹ fúlàní ọdẹ ọmọ ọdẹ ọmọ kàdúnà ọmọ dáríà ọmọ dáríà láàrin bí ọjọ́ méjì tí mo fi ìwà lọ́dọ̀ rẹ̀ ìlà ń gbòòrò ti di ìlú ẹ̀mú tó wà mí àdìsọ́ bá jà mú àdìsí ọ̀bá jà mú èyí ọ̀bá bá jà mú ọ̀sán àjẹ́ náà yẹn ọjọ́ ọjọ́ bá ti yìí ilé ìdílé pé òde yọ ọ̀sán àmúgbẹ́sẹ̀ tó ayọ̀ nígbàdá ti ti tẹ́lẹ̀ ó ní gbogbo oúnjẹ tó ń gbé wá tó ó ń tẹjọ lórí látara àgbàdo làwọn ti tẹ ọjọ́ àtìlẹ́yìn àgbàdo tí ọtí wa ní ká jẹ ní yíyan àti ní ká fi ti rò àti ká fi tẹkọ ọjà tó àgbàdo ti tẹ dúró abẹ́ ẹ̀kọ́ ni òun máa ń tẹ ìjọba ìwà tó ti tìyà sí gbogbo ìwọlá tó kalẹ̀ ẹ̀wọ̀n tó ti ọ̀rọ̀ bó ti wá ń pọ̀ tó kásìmọ̀ ìdúgbò lọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá ti rí ọlọ́run ti ń wò ọlọ́run ní à ń ṣe kóró orí láti bẹ̀ fàdí ní orí àwòrán nínú ẹ̀ náà ni àwọn ẹ̀dẹ́ ènìyàn tí wọ́n ti máa jẹ́ ọlọ́run wọ́n já iná sí iná jáde náà sí ìgbà bí ìdí wọn àti náà bí mi wọ́n fà já iná sí iná iná lọ́dọ̀ yúrúwúrú nígbà tí bíi bá pọ̀ tí irúgbìn bá pọ̀ tí ewé bá pọ̀ tí ó ọgbà ó lè jẹ́ pé dàbí ibi dàbí ni wọ́n máa ń fẹ́ bẹ̀ ó lè jẹ́ ibi grave káàkiri ìdíyà ọlọ́run wọn bá ìdá ìdá ìdíyà ìdàlúrú àwọn ìtẹ́lẹ̀ ẹ̀rú á sì tún bí ọmọ sẹ́yọ láti jẹ ilẹ̀ náà ìtẹ́lẹ̀ ẹ̀rú yẹn á mú á fi wẹ̀ á fi torí sí gíga á fi gbọ́n jẹ bẹ́ẹ̀ náà ni omi tó wà ní kànga ìtọ́jẹ́ ti bọ́ọ̀lù ọba tó bá a lè gbé wọn máa sanwó bẹ́ẹ̀ náà láti máa tó lórí kí wọ́n bá tẹ́ǹdì omi ẹ̀ tí wọ́n ara ti lọ́mọ ẹ̀dẹ́ yẹn tí wọ́n lọ sí àdókè ní ìdí ìdílé àtàkùnjà fún mi o kí ká ti kọ́ ọmọ tó kú o táwa ti di oṣù kan oṣù tí oṣù mẹ́sàn-án ẹni yóò di omi ta ṣé oṣù tí ó ti àgbẹ̀ àgbẹ̀ àgbẹ̀ àti ọ̀rọ̀ ló rẹ̀ fún bẹ̀ ẹ wọ́n fi tó fi ọmọ so ọlọ́run sọ fún wa ń gbà tó dálé oníwọ́pọ̀ dára bí i àkọ́wà gbogbo tí ọ̀jọ̀ oúnjẹ fún bẹ́ẹ̀ láti gbà lọ́wọ́ ti ká ilẹ̀ náà ló ti dá wọn lára náà ló ti dá wọn lára ìṣe ọ̀dẹ̀ ti tẹ ọmọ ẹ̀dẹ́ ìṣẹ̀ tí ó dẹnu ọlọ́run tí kọlọ́ọ̀dì àpò rẹ̀ o. ọlọ́run àpò pé ìyá kò ló ń sábà rẹ̀ ní wọn máa ń àmì láti ẹbí ìdílùm abala ayẹ̀ ṣòro. níta ti fi àwọn ìjọba yìí olùdarí pé níbi àkókò mi sábà rẹ̀ láti fi irúgbìn èso tí ilẹ̀ bá mú jáde wá wá ní wá máa àmàlà ẹ̀ ẹ̀ ìdìyàn àti tí ẹ bá mú wá wọn pé ọ̀rọ̀ ọ̀rọ̀ náà fẹ́rẹ́ fún káyọ̀ bá ti jí yọ̀ọ̀kùn bá lóko tó bá fẹ́ jẹ yọ̀ọ̀kùn bá lóko tó ti gbé ìgbìmọ̀ ẹgbẹ́ mi dọ́lọ́ fẹ́ rárá òun ò ti bá àwọn ọmọ ìdí ayé ní láti lẹ́nu ẹ bá ti bọ̀ ẹ bá ti bọ̀ ilé ọ̀rọ̀ rí ìlú láti lẹ́nu táwọn àtàwọn ìwọ́n ní ayé ẹ̀yin ló ń rọ̀wọ́ nínú rọ́ọ̀bù yìí lórí bọ́lọ̀ ti kalẹ̀ ẹ̀yin náà máa wá rẹ̀ ẹ̀yin náà máa wọ́n lára rẹ̀. torí ẹ̀yin àbáwọ̀ abdul rahman sàyó pé nínú kánú àwọn jẹ́ra rẹ̀ báwọn ní ọ̀nà ó ní inú òkú tó dáa oná ìjà àjọwà inú òkú tó dáa ìjà àjọwà ẹwù tòmátò ẹwù tòmátò bá ti bá a ti bá a ti bá a tó ẹ̀wù yorù làkó mọ̀ ẹ̀yọ ọ̀rọ̀ mẹ́tọ́ mọ́tò ẹ̀yọ ọ̀rọ̀ kan ẹ̀dá mi fẹ́ mi bọ̀ ọ̀rọ̀ wẹ́ mi fi two thousand seven mọ̀ra báyìí kan ní ọ̀rọ̀ àti ọ̀sẹ̀ kan two thousand seven mọ̀ra báyìí lọ́kàn ọdún kan ní ọgbọ́n fẹ́ẹ́ bá tó bá tó wọ́n ní oge náà tàbí ní ọ̀rọ̀ owó ni ẹ wá wọ́n ti pín àti màá tó ti wọ ìgbé àti olóòjúmọ́ ìpín ìdòrí táwọ̀ ìjẹ́ ọ̀rọ̀ ní lọ́rùn ìjẹ́ ọ̀rọ̀ sí àwa ti sùn lọ. ìní bùkárí sọ pé kò sí ìgbẹ́ kan tá a ní mú tó sọ́dọ̀ sí ìlà yìí jáde. ìta àti bẹ́ẹ̀ àárín tó kọjá tá a lè ń dáre kó tábà ti bẹ̀rẹ̀ wọ ilé wa yára. ìdílé wa náà ẹlòmí ọ̀kọ́ ẹlòmí ọ̀kọ́ ẹni pé kòkòrò rẹ̀ kí ìdájọ́ ìlú rẹ̀ èébò ló gbé nǹkan bẹ nǹkan ti ta ó ní ìbàlẹ̀ ó ti kú bẹ ẹnì náà wà láti bá ọjà rí dàgbà lọ àwọn èèyàn kẹjọ rẹ yẹn kó lọ kọwọ lọ láti ẹsẹ ìrànlọ́wọ́ ọmọ nàìjíríà wọn bá sọgbà yẹ yóò wọn bá jẹ sọgbà yẹ yóò máa bọ ìbàdàn ó ti bàdàn ó ti bàdàn à tọpọ ìwọ ìyẹ lọ́wọ́ kí ló kó kó ìgbà máa bẹ sáwọn wá ìgbésí ayé wọn yóò ti dàgbà lé lọ. ó fi kúrò àwọn olùkú ìlú ìbẹ̀rẹ̀ ìgbéra àwọn tó lọ sí ẹ̀jẹ̀ tó ti sọ èèyàn mélòó ló ti lọ fún wa èèyàn mélòó ló fún wa ilẹ̀ tí wà lẹ̀ kò sí kóhùn òkòwò ó ní gírínẹ́ẹ̀tì tó gbòòrú kókó tó lẹ́nu ó láti jọ sí dá tó sí ìlú ẹ̀ ó ní ìlú ẹ̀ kò sí pamọ́ kò sí pamọ́ bẹ́ẹ̀ bá tẹ̀ ẹ̀jẹ̀ wẹ̀jì náà ẹ̀jọ́ ẹ̀ka náà ló gbọ́ bọ́ọ̀lù nígbà àá ọlọ́pàá ti wá sí pàtàkì ọlọ́pàá nàìjíríà ọlọ́pàá ti wá bọ̀ ẹ̀jẹ̀ bá tẹ̀ wẹ̀jì náà gbójú ọba àwọn làtàn ẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀ ti máa wá nínú pàṣẹ ni ojú ti bẹ̀rẹ̀ wọn torí pé tọ́ba bẹ̀ yàrá náà tó ti bẹ̀rẹ̀ náà tọ́ba lọ́wọ́ wá ọ̀rọ̀ tí ó wà á pọ̀ lẹ́ẹ̀kan náà ẹ̀yọ́ wá mọ̀ ẹnì kan tó lóde ojú rẹ̀ sí náà láàrin ọdún ẹnì ká ẹnì ká ìlòkó tó fẹ́ ó lè jẹ́ bẹ́ẹ̀ jọba tó lè jẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn tó lè ká àti ìdílé tó ń gbára torí pé kò bá ti rọ̀ ẹ̀yin náà máa ń lò rọ̀ kò sì ní ọ̀rọ̀ máa tó rọ̀ sí ẹ̀mí ẹ̀fọ́ ní ẹ̀mí ẹ̀mí ọ̀rọ̀ tó ń yarí ọ̀sẹ̀ rẹpẹtẹ ẹ̀sìn tó kù yọ bàjẹ́ ẹ̀sìn tó kù yọ yọ yọ yọ yá ọ̀dọ́ tó kàdé olú mọ̀ nígbà tó ti ìyá tí mo fi lọ́la ti lọ́sùn kọ́ ni mo pé ìwọ ọlọ́pàá ayé mi kò sí ìṣèlú fúnra ni màá fi ni wọ́n máa ń ṣe láti sábà gbọ́ ní gbogbo àlọ́ àjá sí àwọn tó ní wọ́n nígbà náà ti là irú wọn a tún sí àwọn ìgbà yẹn ní àti sí àwọn bá a máa ń sọ láti lọ́sùn kọ́ jẹ́ ti tó àánú ọlọ́run yẹn lọ́dọ̀ ti bẹ́ẹ̀ tó tó ń wù kọ́lọ́ mọ́ta wà lórí lórí wa o wọlá tó wọlá rẹ̀ ọlọ́run yìí yá àkùrú omi sábàrì yìí wà máa á lè láti ẹni yìí abala alẹ́ kúrú káwọn ọmọ ẹgbẹ́ yẹn tó wọ́n lè nínú ètò tí ń jáde nínú ilẹ̀ ní o àti tí wọ́n bá fọwọ́ ara wọn ṣe látara tí ń jáde rẹ̀ káwọn náà ò fi jẹ́ abala alẹ́ kúrú káwọn ọmọ ẹgbẹ́ yẹn wá sí orí ọlọ́run ìtọ́tọ́ náà ẹ̀jẹ̀ wò tọ́lọ́ lọ́rùn o. ọlọ́run tó lọ áàdà ilẹ̀ tó yẹ kálákà ní àjọ ara tó nìyà á ní máa tó ní tó lọ áàrù wọn ní àkùn òṣèlú wọn ní máa láyà àlàmú. ọlọ́run tó lọ áàdà tó lọ áàdà ilẹ̀ tó yẹ kálákà ní àjọ ara tó nìyà á tó tó fún ọlọ́run náà àgbàlagbà ní wọn ń wù yẹn tó tó fún ọlọ́run ní mọ́ni bẹ̀rẹ̀ náà ọlọ́run tó ti ní pé ọlọ́dà gbogbo àwọn takọtabo pátápátá kúndùrà kúndà gbogbo ẹ̀ pátápátá ìtẹ́ mà ìtẹ́ mà nínú máa ń tó ti dùn áwùjọ nínú dídá ìlànà ìrẹ̀lẹ̀ akọ àtàlóyè ẹ̀wọ̀n lọ́lọ́ akọ àtàlóyè takọ àtàlóyè kúmọ̀ bá ti pọ̀ ẹ̀yẹ́ lè pẹ̀lú ẹ̀. tààrà ni ó mọ àwọn sọ́jọ́ àgbo ọlọ́run ti wá dá àwọn olórí adé àwọn bẹ́ẹ̀ ẹ̀yẹ táwọn ò ibi tó tó wá ní ojú ọ̀sẹ̀ lẹ́tà yọ̀ọ́ bẹ̀rẹ̀ wọn bá lọ yọ̀ọ́ bẹ̀rẹ̀ wọn bá lọ yóò béèrè olùdíje àbẹ́ẹ̀dì olùdíje. èmi yóò dùjọ yóò dùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni akẹ́kọ̀ọ́ náà ti di ẹ̀ àwọn bọ́tà fúláì ẹ̀ gbọ́dọ̀ wá. Ẹ̀ labalábá àwọn ẹ̀ ń ṣe ní wọn. Lọ́yẹ́ kí ìlú wọn ní já tí wọ́n mẹ̀ lé nìyà. Tẹ́ ẹ bá ní akọ ọ̀bẹ́bẹ́ ní ẹ̀kẹ́ máa wò lóòrò. Ẹ̀kẹ́ máa tí etí èyí mú orí kẹta bí ó kẹ́ lọ́dẹ. Tẹ́ ẹ bá ti dà àti kí wọ́n tẹ̀lé ní ìtàná ìyàwó wa bá ìyóòkù ìyóòkù dé lọ ètò ọkọ̀nà níta àwọn èèyàn wọ́n ti kí ẹ tí wọ́n bá ṣe dàbí òní yọ. ìjọ kan náà lọ́jọ́ ọ̀sán náà yọ ọ̀sán náà lọ́jọ́ ọ̀sán ọ̀rọ̀ ìṣẹ́ nígbà yóò wà lákàtí lọ́jọ́ bá ní kájà yóò wù. wọ́n bá ti dàbí ìlẹ̀ ọ̀gá ọ̀gá dà wọ́n yẹ. ètò ọdún ọ̀gá gbogbo lára ló ń lẹ́wọ̀n tó ló ń kọ̀ wọlé ìlú àtàlẹ́ ìlà ìṣẹ̀dá àwọn àwọn àti àlùkò sáà lè ilẹ̀ mọ̀ pa àlànà ìyá lè mú ìdè mi lọ. Tẹ́ ẹ bá ń jẹun bí ẹsẹ̀ tí ó lé ìdè ìbò mi, wọ́n kì í lè orí ìdàgbé mi lẹ, iná ìwé òkú owó ti pa owó owó ti bá ìdàgbé lọ fún ẹ̀kọ́ rẹ̀ nígbà tá a bá fẹ́ kọ́ dáàbò pa ìwé báyìí. Wọ́n wà á fún ìṣẹ̀lẹ̀ dáàbò sí, wọ́n sí ẹ̀ka yìí náà ló kẹ́ka káàkiri àti ẹ̀wà yìí náà wá lórí láàyè lórí jẹrẹ ọ̀nà ẹ̀wọ̀n ojú ló lọ́wọ́ òpinnu àwọn ọmọ náà ló pamọ́ ìdílé gbogbo jẹ lápá àdébò ọ̀sán ọ̀la àyọ̀ ẹ̀fọ́ àti ìfẹ́sẹ̀ wọ́n gbé ilé ìtàgé ìdí káwọn olóòrùn jíjà ọ̀la ilé tí ọ̀la ti káwọn èyí ni wọ́n pa àwọn ọ̀rẹ́ sọ́lá àyọ̀ ọmọ ìdí kọ́kọ́ mọ́ ìdúró jẹun náà ilẹ̀ nígbà tó ti bá àwọn abẹ́rẹ́ ìdọ̀rẹ́ ìyẹn tó bẹ̀rẹ̀ ìdí fún ẹgbẹ́ wọn láì lọ́wọ́ lọ bàtà ẹ̀jẹ̀ ọdún wọn kò jẹ́ kó jẹ́ lọ́dún ìdìbò èyí tó wà lọ tó ti jà lọ́dún ìdìbò lọ́dún wọn jẹ́ lọ́dún. ọ̀kẹ́ ìyá sáńtà fẹ́ orí dáàbò láàárọ̀ wa níbi àwọn òbí mu wa fún ọ̀rọ̀ lórí àgbàlá. sára náà ló ti mú ìdìbò wa kó dà wọ́n wáyé rẹ̀ mọ́ pé tọ́kì ni àbáfẹ́ríkà ni àbáfẹ́ríkà ni wọ́n lè lára ọ̀sán wọ́n lè wọ́n lè fi ìdíwọ́ bá lára ìbùdó ẹ̀jẹ̀ ọ̀sán ẹ̀ẹ́dùn nínú kẹ́kọ̀ọ́ wá ju ìgbẹ́ bá jùlọ bá ọ̀sán náà tẹ ẹgbẹ gàrí lọ láti jẹ tọwọ sọnà lórí tẹ gbẹ gàrí. òbí ti wà ní ìsìn wọn ti pé nẹta lóra ni wọn ti wọn ti fi lọ parí nígbà tó wà kó fẹlẹ wà dàbí ta. ẹ̀ẹ́dẹ̀rẹ̀ wà ẹ̀ẹ́dẹ̀rẹ̀ wà wá ọ̀sẹ̀ wẹ́rẹ́ ẹ̀ẹ́dẹ̀rẹ̀ wà kátó lè wà lẹ́nu. lẹ́yìn náà lọ sí ẹ̀ẹ́dà ìjà tó lórí láwẹ̀ tẹ̀ ẹ̀fọ́ mọ̀ òwúrẹ́ wọn lọ. lóòótọ́ ẹ̀ orí tẹ ẹgbẹ́ ọjọ́ ọjọ́ tó sọ̀rọ̀ ìlú rẹ̀ ẹ̀wọ̀n tó gbèjọ náà ọ̀sẹ̀ láti pẹ́ lọ́dọ̀ lọ́wọ́. ọlọ́run á sọ pé tó bọ́ ká ilẹ̀ ní ìfàlásàbí àdùwà àjọkù ńlá nígbà tí bọ́lá ọ̀tọ́ dá gbogbo akọ àtàkù pátápátá nígbà tó ń dìtò àrùn nínú ilẹ̀ mú jáde kí ń wù wà ní àwọn ọmọ òṣèlú àti máa ọ̀rẹ́ ìyẹn náà ọlọ́run gbọ́dọ̀ pẹ̀lú ìdá àkọ́kọ́ ìdá àkọ́kọ́ tọ́kùn nìkan bá ń gbé ayé tí òṣù tó ń bẹ̀ kò ní rọrùn gbé tóbi nìkan bá wà ní ayé tí òṣù ọkùnrin bẹ̀ kò ní rọrùn gbé lónìí olùdùnnú ọlọ́mọ tóbi ọmọbìnrin kan ó sì sọ fún ọmọ kékeré kan ní òun ní òun gbé lọ́dún onílágbájá wọn bá ń fa kànga ní ọlọ́mọ kùfẹ́ o wọ́n fẹ́ ojú ọmọ ìtàn ìmọ̀ nítorí kọjọ́ ọkùnrin ọlọ́run pé ọkùnrin náà ṣe é ọmọ kékeré ló ń tẹ̀lé pé ṣùgbọ́n òun ò lè tó bá ti bá mi dá ó lè gbélé ìbẹ̀rẹ̀ lórí àwọn àtẹ̀wá òbí wa fún láì wá wá bá ti dá ẹ̀wù tó tóbi ọlọ́run ẹ̀wù tó tóbi ọlọ́run ọlọ́run níbi abájọ tó ti gbogbo àwọn ọmọ yìí ọlọ́run inú inú ẹ̀yìn náà kò nínú tí àwọn ẹgbẹ́ ìlú náà èmi náà la fi tẹ́sí ẹlẹtírísítì àáfi akọ àáfi fún abo náà la lò alẹ́ ẹ̀kọ́ ni akọ àtàbí náà la lò akọ àtàbí náà la lò lọ́dẹ tó lọ́dẹ kíá lọ́dẹ tó tọ́ pẹ̀lú ilé láwọn ní ìyàwó eh, ní ẹ̀kọ́ gà ní ẹ̀dùn àwọn eh, àwọn kọ́gbàgbọ́ àwọn pàtẹ́kíkà ẹ bá fẹ́ lọ́ọ́ lé nǹkan ó lè tọkọtaya ní ọ̀rà wa tọkọtaya ní ọ̀rà wa papọ̀ àwọn ẹni náà ti dé ìdègbè wẹ̀ bá tó ti méjèèjì pọ̀ yọ̀wá tẹ̀lé yọ̀wá lágbára sí ẹ̀wọ̀ bí lórí ọlọ́run ọlọ́run nínú tẹ́ẹ̀sì mà tó ń darapọ̀ àtàbọ̀ náà kò ń bẹ̀. wà á yá fún láwùmọ́ lẹ́yìn lọ́síláwọ́ nínú nàá káyìlá nínú wa mi ọlọ́ iná ẹ̀mí ooru tó lè fi áyọ̀ ọ̀sán látara rẹ̀ áyọ̀ ọ̀sán látara ooru òru ọlọ́ ọ̀sán òsì gbọ́ àkójọ òun náà wò dé gbòdùgbòdù wà láti gbà lọ́dọ̀ tó jáde tọ́lá tó wà láyé láti gbà tá a dáná àti tọ́lá tó wà láwọn èdè tó fara lẹ́nu láti gbà tá àwọn bàbá bàbá bàbá wa tó ti fara lẹ́nu láti gbà tá àwọn ti bẹ̀rẹ̀ ilé ayé tó lẹ́nu fara kò ní kú kò ní ta kò ní torí àti náà. àkójọ tó sọ pé iná ilẹ̀ yìí ìdáyé ni ìdá àlàjẹ yìí di láti mẹ̀lẹ̀ àbúlé ìjìlá ọ̀sán àtòrò nígbà tó ti bá yẹ bá bọ̀ lórí owó òye òye ìta òye ìdí òye ìyàtọ̀ ṣùgbọ́n lọ lórí wọn lóṣù. àti ìwọ wà á yẹ lẹ́yìn ní náà inú ẹ̀ náà ni táǹpà ọ̀sán ọmọ ẹdẹ yẹn fẹ́ ọkọ̀ yọ ọkọ̀ ndị yọ ọkọ̀ tí ló wù tó bá dé. àwọn yẹn wá ní ìyẹ̀dù lórí ẹ̀rẹ́ títí wọ́n ti lórí orí orí kí fẹ́ sọ ọ̀sán ìdí ẹ̀rí sọ sí. ẹ̀ dájú nàìjíríà lórí àwọn àdúgbò yẹn tó ti bí ẹni tó lọ kó sí ẹ̀ẹ́dẹ̀ yìí fi ọ̀sán tó lò láyé. Àtúntà yọ pẹ́ lọ́dọ̀ tó ń tẹ̀lé wáyé ìjọ. Ọlọ́run wá sí ajá òkú wà ájá ajá ìbáni. Ọlọ́run àtúntà yọ ọ̀sán tó lò kí mọ̀lẹ́ rẹ̀ wọlé abẹ́ làwọn ọ̀sán tó lò wáyé. Ilé ìjọba àwọn wà á kó náà kó

gbogbo àwọn tó bá láì sí mọ́tò ní ẹ̀sìn náà ni tọ́lọ́ bá tọ̀nà ẹ̀jẹ̀ mú ní bíò ní sí ọba láì sí bẹ́ẹ̀ mọ́tò àgbèrè fún tèmi tó dáàbò tọ́lọ́ ti sàánú àrùn. ẹ ọlọ́ni wa ṣàkóso tẹ́lẹ̀ ní mọ́tàbọ̀rọ̀ ìlà dáadáa tẹ̀sán ìlú là ìdílé àní. ọlọ́ni yóò bẹ́ẹ̀ wú yẹ ọ̀nsáyé lọ lọ sí ọ̀nsáyé lọ ní gbogbo àwọn sánà gbogbo wọn tó fi ojú ọ̀nà ẹ̀yìn wọn lé òwúrò jù wọ́n ti sábà máa rí àájò ó ti ní ojú ọ̀nà tí kò ọ̀kan àwọn kò ọ̀kan ó ń jí báyìí ń ro déjì báyìí ìgbà tó bá lè rí èsì ló ti kó ti ṣe yóò tún ra tí ó dùn àwọn yóò di owó káàdì òkèèrè ìgbàlú ẹ̀rù yóò yọ lọ. ìpèlè àgbà wọn ní àtìkò mẹ́ta ti gbòòrò àtìkò mẹ́ta ti gbòòrò àtìkò mẹ́ta ti wọlé àwọn máa ń fi òyìn ìyípadà ní ìyípadà ní yípo ó tó ń fún díẹ̀ ní ìdìbò ní. sọ̀tọ́lọ́ bá tó tó wáyé sáwùsù wáyé sáwùsù bẹ́ẹ̀ ni ìlú ń sáfà ọ̀rẹ́ ìlà á dá àárín àtẹ̀lé òun ni ìlú ogun ọ̀la díẹ̀ tó ti wà jẹ́kù ọlọ́ọ̀pá àdìgbọ́lá ọwọ́ tí wọ́n pàṣẹ ìlú wa ní sọ́ọ̀tù wá sí àkọlù tọ́lọ́pá ló pé ẹ̀ẹ́dá ọ̀la ọ̀sìnwó ní wọn wà kéde ìlú ìdàgbò làkọ́tà kọ́tà ọ̀tà àdàbò náà rí. ọlọ́run ti ọlọ́run gbogbo àtẹ̀wé àyè tí àwọn ìràwọ̀ ti rìn nígbà tí ìràwọ̀ ìgbọ́ ìjà tẹ̀sí rìn bẹ́ẹ̀ lódò sí àti ojú ọ̀sẹ̀ ti fi rìn lódò sí lọ. Ẹ dáhùn. Ẹ dáhùn. Òwú ọ̀sẹ̀ ti ra lọ́wọ́ bẹ̀. Sẹ́ni olórí jáde ní àti ojú ọ̀sẹ̀ ti sọ. Ọlọ́run òwò arákùnrin àgbẹ̀ òwúrọ̀ àgbẹ̀ onífọ̀lá ojúmọ́jú mọ́ ọ̀rọ̀ ákéré ìlòjú àwọn àgbègbè ìlà ọ̀rẹ́ sọ ìgbòdì ọlọ́ọ̀gbà. Ẹ wo ẹ wo ẹ wo ẹ wo àlékòbí ilé ayé lọ, ó tún wá ní ojú ọ̀nà tuntun rẹ̀ tí ò ní kọjá ojú ọ̀nà yẹn táyì tó tẹ́lú tí ọ̀rọ̀ rẹ̀ yẹ ẹ̀rọ ìkójú ọ̀rọ̀ ẹ̀rọ ìkójú ọ̀rọ̀ lọ́dọ̀ ọba tó tó wà sí àgbẹ̀ ìlú ìlànà wa sí wọ̀lá. ọlọ́ọ̀ba ọba àgbà ọba rẹ̀ ó ju sánmà àtìlẹ̀ lọ ó ju sánmà àtìlẹ̀ lọ kí ló rò lábẹ́ lábẹ́ àlá àtọ̀ náà tó bẹ́ẹ̀ ni ẹ̀ oníbi musa kọlọ ní ìlà ayẹ onígbòrò ní ìlọbi ní ìlọbi ní lọ ọ̀npọ̀dà àbọ̀wá àbúkálẹ̀ sábẹ́ àyàrí ti ọlọ́run tọ́lọ́run ní tọ́lọ́run ní ètò òfin tó òfin padà lọ́wọ́ rẹ̀ yìí. lọ́sọ̀rọ̀ wa ṣàǹfù lẹ́nu ní musa kọlọ ní ìlà olùkẹ́ni ọdún lọ́sọ̀rọ̀ yìí yóò dùn sí gbé dáa àyíká ìdílé àti. ebubo ọlọ́run ọlọ́ọ̀bá tí ò àdáàbí ìlú ìtọ́gbọ́nmọ́ ìtọ́gbọ́nmọ́ tí ò lẹ́lẹ́ ọlọ́ọ̀bá tí ó lé òsì ìkẹta tó dàbí owó rà á àdáàbí ìlú ọlọ́ọ̀bá kó ní ọba òjòjò onímọ̀ wà ní pàmòrà náà ó tún ní gbogbo ní ní kọ́mìtì láàrin ọ̀dọ́ ní gbọ́dọ̀ yẹn ṣùgbọ́n tó yẹ fẹ́ bẹ́ẹ̀ ó ti ní wọn bá nílò bẹ̀ yóò ti wọn lò yóò ti wọ́n pọ̀ ọ̀dùnmá ó ti ní wọn bá nílò bẹ̀ ó tó wọn lò ẹ̀wọ̀n tó yọ lọ. ọlọ́run tó gbogbo ẹ̀ bẹ́ẹ̀ káta àádáta lọ́rọ̀ òdìwọ̀n ní lọ́kọ́ ní ìdíwọ́ tó wá yọrọ bẹ́ẹ̀ náà ní ìgbà tí pálọ́mọ́ ló mú ẹrù báyìí nígbà tí ó máa ń fi pálọ́ yóò ti yọ ọdún yóò ti yọ báyìí ọlọ́run ní làkàdà bẹ́ẹ̀ kò sí ìhà sí ilé ayé àti ní àsìkò kọ̀ọ̀kan ní ní bóòlù ìròyìn bóòlù mọ́lẹ̀ bóòlù ولكن الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل ساعته النهار وكل في فلك يسبحون òbí láéláé kọ́kọ́ òun ká bẹ́ẹ̀ náà sì ni òṣùpá òbí ti láéláé kọ́kọ́ òun kọ́nà ti gbé kalẹ̀ àtọ́nà bá ti tẹ́tí ọ̀ka ayé ayé ọlọ́ba àtijọ́ lábẹ́ ní òòrùn ní bá òkúpa ọ̀pọ̀lọpọ̀ náà ní bá òòrùn wọ́n lọ lẹ́yìn nígbà àdúgbò ní nàlá rẹ̀ òòrùn ní ìbáyọ̀ kó o jẹ wá ní ojú ìdíbọ̀ kò ní ṣe. bẹ́ẹ̀ náà sì ni ọ̀sán náà jẹ wá ní ojú ìdíbọ̀ kó o mọ ọdún wá kò ní ṣe. ọ̀sẹ̀ ìṣẹ̀lẹ̀ ọlọ́ba lórí tí ó lè kó bẹ́ẹ̀ òòrùn dúró láwọn ìlú ọ̀sán ìdíbọ̀ náà ẹ lọ ọ̀gáta olùkọ́ tó wá ẹ tún lọ orúkọ ọ̀kan tó wá àtọ́wájú òkúra ní sẹ́dẹ̀ẹ́dẹ́gbà àtọ́wá ike mú àwọn àdúgbò bẹ̀rẹ̀ yẹn àwọn èso àwọn nígbà tí ó adébáfẹ́ parí lẹ́yẹnyẹ nígbà wọn bá fẹ́ dé tí ó ti tí ó ti tí ó ti wọ̀ báyìí ọlọ́run sọ fún wọn padà fún wọn lọ lọ́wọ́ àtúrà àwọn tí wọ́n wà lọ́rẹ̀ wọ́n bá tún gbá ní òkúra yìí òkúra yẹn kà wọ́n lé ti lọ sí. Àwọn tí wọ́n lè tí òun yẹn wà lóògùn, wọ́n bá rí pé ọlọ́dẹ bí ayára gbọ́ ti tó. Irú wọn máa wọ agbélé ẹ̀rọ wa. Sábà òkú wa tó ní àná òun rárá. Ọlọ́run wà tó ní ayé nínú. Ìṣòro ti wọn. Wọ́n bá bí ìwà tí wọ́n sọ̀rọ̀ náà lọ sí àgbẹ̀. Bóò láti ìyẹn bóò láti wá sí ọ̀rọ̀ wọn sí ọ̀rọ̀ wa bẹ́ẹ̀. Àní sọ̀rọ̀ láti pàpàtọ̀ bí ẹ ń pè bùkún lè bẹ́ẹ̀ ní nínú àná ẹ wà á lọ káàmì ẹ pè bùkún tó àyàlá ìlú òkè àyàlá ìlú ẹ sì bẹ́ẹ̀ ní nínú àná ọlọ́dà mọ̀jọ bá wà láyé o nígbà tí wọ́n sọ̀rọ̀ máa lè káàdọ̀ bí látọ̀kù mọ̀ká nílẹ̀ aláàjọra ìdá òkè ayé òde dé àti lórí àwọn olùdókòwò rẹ̀ dà àwọn olùdókòwò rẹ̀ dà ní ìlú ìlú ìlú ìlú ọ̀rọ̀ rẹ̀ láyé nínú ayé ìlú ó ní òkú ayé òde kí ìdè àti bàtà bá tó rí àwọn ìgbìmọ̀ wọn lọ́dọ̀ àlọ́ àti ìtàn jẹ́rọ̀ ìkékeré jẹ́rọ̀ àti ìdúrà fún ìjọba wà láyé láti lò láàánú rẹ̀. ọlọ́run àdéhùn ọlọ́sọ yìí pé wàá yàtọ̀ láhùn àná abájọwá kò lò ó fi fádà ìdílé ìyàtọ̀ kálukú ń lọ kálukú ń lù rẹ lọ nínú ojú ọ̀nà àkókò rẹ̀ ojú ọ̀nà òkòkò rẹ̀ lónìí ní ẹ̀fọ́ láti yẹn. وآية لهم أنا حملنا ذريتهم بالفلك المشحون nínú omi nínú wa àti àwọn ọlọ́run tẹ́sí máa nù wa ó náà ní pé nígbà tí nígbà tí o fẹ́ pa àwọn èèyàn lówó rẹ̀ àwa gbé àwọn èèyàn síbẹ̀ àwọn èèyàn ká gbé bẹ̀ tó ń di àwọn ọjọ́ wọn wọn náà ti wà pẹ̀lú wọn bàrà àti wọn ni wọn bí wọn. tó pé kólé kí ni nínú ọkọ̀ ojú omi lórí fún kẹ́kẹ́ وخلقنا لهم من مثله ما يرجعون àwọn ìlú ọmọ ti jẹ́ gbogbo ìlẹ́yà ọlọ́run ló ti máa lẹ́yìn tó wà ní ìlú àgbàdà tó kọ́ máa kó ọmọ tó pa tó pa tó kọ́ kó lọ kó fi lọ kó wá òkú ara ẹ̀ lọ́dọ̀ ní káfíńtà rẹ̀ káfíńtà rẹ̀ ọlọ́run náà ló fi ló fi lè jẹ́ òun mọ́ lọ́wọ́ àwọn ọkọ̀ ojú omi káwọn yẹn ti kó bẹ̀ lẹ́yìn ìgbà náà lọ́dọ̀ táwọn yẹn tẹ̀ wá wò dáa ní ọkọ ọdún ní ibi ọjà nínú ìlọrọ ìlú lórí àwọn ẹgbẹ́ wà ní wọn àti ọkọ ojú ilé ńlá lọ́nà ọba sọ ibi wákà láti nà án làwọn ọmọ ẹgbẹ́ ìdílé ìgbìmọ̀ àyà ẹ̀ka gbóòórùn àwọn ọlọ́run láti ẹ̀dá fún wọn irú àpòjú ọkọ ojú omi àtẹnudó pé àwọn ìyẹn tó wà ń dùn kọ́ọ̀tún àgbàlagbà ọlọ́run ìgbà sí ìyàwó òbí náà oyin tó bá jẹ́ pé wọ́n àti lérò àwọn ọlọ́run ní abákó bàbá wọn tó ń gbẹ́dọ̀ àtọ́rọ̀ àwọn èkó òkú náà bọ̀ àwọn èkó lọ wọ́n ti kú àwọn èkó wà ní ewu sínú ọmọ ọgbà náà tó jẹ́ pé wọ́n àti mọ̀ títí àwọn ọlọ́run àbáyé tó ibi ibi tó ọba wà lọ́wọ́ bá dá àbùwọ̀ mọ́tò yìí ti mímọ̀ àti rẹ̀ ni torí ẹ̀ láti ọmọ ta lọ sí ẹ̀kọ́ nígbà tó tún dá àti àìlọ́ mi nígbà tó tún dá àti àìlọ́ mi kò ní kí kú kú kú kú kí ẹ̀kẹ́ tó lè wọ̀ tẹ́tọ̀ tó o ṣe lójú ọ̀sẹ̀ lórí ó ti wá ní kí nígbà ìlọ wà lọ́wọ́ ọmọ ọwọ́ àgbẹ̀dọ̀ lọ́ọ̀ ti dá àbùwọ̀ lọ àìmọye ọmọ tó ti bá ṣe sọ̀rọ̀ ọ̀rẹ́ bá ti kọ́ láti ọ̀fẹ́ àìmọ̀ ní àwọn tẹ̀ tó wọn débi tí ẹ ti lọ sí ẹbí gbàgbé wọn tí ìbáṣepọ̀ lọ́wọ́ náà ti lẹ̀ wọ́n tí wọ́n á lè sọ̀rọ̀ ààrẹ ìyàwó ìlú lọ. júra ẹ ẹ̀bọ̀n lọ́wọ́ lọ́wọ́ dáàbò ètò oníyanlé àti ètò oníyanlé nígbà wọn bá ẹ̀bọ̀ ọ̀rọ̀ ẹ̀bọ̀ tí ò ní ju kò ní ti tó náà bọ́ fún kí ló lè

àwọn gẹ́gẹ́ wà ní ọkọ̀ gẹ́gẹ́ àbẹ̀lẹ̀ ní ọkọ̀ ńgbọ̀ bá ń lọ òṣèlú ara àwọn tí òṣèlú ara kan kú tó bá lọ lọ òṣèlú náà ti òṣèlú ara tí òṣèlú oṣù ó sì máa jẹ́ kí ìwọ jẹ lọ́kọ̀ọ́ lọ́dọ̀ ọlọ́run àwọn tí òṣèlú kẹ̀kẹ́ oṣù wọn lẹ̀ kí alábàáṣe tó kí ní alábàáṣe náà tó lòdì lára àtúbọ̀ lọ́kọ̀ sàánú wa o ọlọ́run wa ní ilẹ̀ àlùmọ̀tò ní ogun tó bá wà fún kí àwọn ọlọ́run àbá kó wa láwọn fàlà àtọ̀rọ̀ yìí fara fún ìbò tí kan wò ní lè dìde rẹ̀ pé gbà wá o ẹnì kan là mọ́ o wúkú ẹ̀sìnkẹ́lẹ́ ẹ̀ máa ẹni tó dùn wá lọ́dún ní ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà sọ̀rọ̀ báyà dáadé tó bá ń bá ìta ìṣe lọ́dún tó lọ́wọ́ yà wá mọ́ nígbà tí ìjọba ti kù ní bẹ́ẹ̀ dábò ìgbà mi o mọ̀ ní ìjọba ti tóbi lọ́dún ẹ̀ náà ìjọba ti ní ìlú ẹ̀ ọmọ rẹ̀ ló bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ lóde ọ̀dùn náà ọ̀dùn náà ọlọ́run màlá àtọ̀rọ̀ yẹn kàlá kò ní sí ìbò ìka tí a lè ké wọlé àwọn ọ̀rọ̀ kò sẹ́yìn kẹta tó lè yọwọ́ lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run kò sí bẹ́ẹ̀ ọlọ́run wá ní ilá àtúntà pé ná àlàmáyé ọ̀rọ̀ ta tó ilá àtúntà pé ná àánú àwọn ọlọ́run láti gbogbo táwọn wọ́n mọ̀ láàárín ìyá ẹ̀yìn òṣèlú ẹ̀ gbọ́dọ̀ kọ́ ló ẹ̀ gbọ́dọ̀ kọ́ ló wọ́n máa ká àyè ìlà yìí ọlọ́run náà ti ní nǹkan ìbàdàn ìgbà kẹ́lẹ́ o ìgbà kẹ́lẹ́ o ìdí máa ń dùn lórí onímọ̀ lọ́bẹ̀ onímọ̀ lọ́bẹ̀ o atẹ́kọ̀ọ́ ká àwọn ẹ̀mú onímọ̀ lọ́bẹ̀ o oúnjẹ náà ń jẹ ìgbò onímọ̀ lọ́bẹ̀ o ìgbà tó bá ń jẹ ìgbò lọ́bẹ̀ o wọ́n àyè ìlà yìí ní ẹ̀yẹ káàkó wá ṣèṣẹ̀ yẹ tó wá gbàgbọ́ ìgbà kan káàkó kó gbogbo ẹ̀ tó ìwé láti wo ti pẹ̀lú òkúra ọ̀sán bá ká pẹ̀lú ọ̀dọ́ òwe wa ìjà àwọn aráàlú ẹ̀kú láti gbé níwájú àtìwé lọ́la ọlọ́ọ̀tún lọ́rùn wa padà tó lánàá náà. اللهم إن أقيم الحليم وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت outside mọ́kẹ́ ìdìbò ti ń ṣe àròkì ẹni tí wọ́n ń ṣe àrùn ìbò ìjẹ́ pé ọlọ́ọ̀bá alẹ́ kárí ọ̀pẹ̀lẹ̀ màkúrò olùdá ẹ̀dá rẹ̀ síwájú kó tó tẹ ọ̀nà ọ̀dá rẹ̀. yóò lọ sí àwọn agbọ̀nì pé kí ẹ̀rọ ti fún ìyàwó tó pé ó dà tó bá níyàwó ń gbé ẹ̀rọ ìjọ òkú kí ìyàwó àwòrán ẹ̀ láàjọ òkú. àìsí ìjọba ìjọba to fahimta shi kuma da shi wani tsara shi da ya yi shi wani tsara shi na yin yanzu na yi mai tsawa da islam wani wípé ẹ̀tọ́ ní tuntun ìyàwó kan lọ lọ́rọ̀ ń bá wọn ẹ̀tọ́ ìfọ́fẹ́ ìyàwó ọ̀rọ̀ tẹnu ọ̀kan. Gbọ́dọ̀ bá ti fẹ́ yàwó gbogbo ọ̀wà wà ní ìlú ọ̀wà ta wàhálà tiẹ̀ nù nígbàyàwó pẹ̀lú pé ọ̀tọ̀ yàwó. ṣùgbọ́n láwọn ọ̀sọ̀ ní bí ẹni tí yàwó kan ní ẹ̀yẹ. ọba abẹ́ni ìní ìsọ̀tọ̀ láwọn àwòsàn yìí tí ọmọ ti ní ní àbí abilékọ abilékọ. ṣùgbọ́n ẹgbẹ́ ọmọ ti ní ṣùgbọ́n ẹ̀ tún ní ọjọ́ ìdè. ọjọ́ ìdè kò ní sí olùkọ́lọ́mọ ọjọ́ méjì ló máa wá parí ọ̀sẹ̀ tó wá sí o níbi ìlànà tó ń bẹ̀. bọ́yá ọjọ́ ọjọ́ kan ló bọ́yá ilé ọjọ́ méjì àtàtà ìdílé náà ọjọ́ méjì tó bá tọ̀rọ̀ lọ́wọ́ tí ò ní rò ìgbọ́dọ̀ tó tó lọ́dọ̀ rẹ ọjọ́ mẹ́ta òkú àwọn kò sí ìlànà èyí tó bá yà lọ lórí ìyàwó rẹ bẹ́ẹ̀ àwọn akọ yìí ọmọ ìlú ọjà rẹ yóò kọ́ wá sí ara ní ìsọ̀tọ̀ ìgbà ẹ̀sọ́ Ẹ̀ẹ́ ọlọ́run àti ẹgbẹ́ àbàmẹ́ ọlọ́run bá ní aláàánú àròbí ọlọ́run bá ní olùsí àánú nípínlẹ̀ ìgbà tó ti dábàá àánú kó tó wá sí àánú ìjà táàbù ní ìyàtọ̀ ọ̀la ní ilé ìsìn ọlọ́run tó wọ̀ ká ní ilé mú mi ní ìdàrọ̀ ìmà ọlọ́run wá lé òkè àánú fún àwọn ọmọ rẹ̀ ìgbàdúrà ní ìgbàdúrà lẹ́sẹ̀ àánú lábẹ́ òyà ọ̀sẹ̀ pé àbúràmán alẹ́ àti táwà ọlọ́run bá láàánú ọwọ́ àwòrán àdúgbò. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ẹ̀dá mọ̀ gbàgbé ẹ̀dá mọ̀ gbàgbé ẹ̀kọ́ máa ń dá owó epo tí ọmọ tẹ̀sí ọmọ sáláṣí ìfẹ̀sẹ̀ ní ọmọ ẹ̀dá mọ̀ gbàgbé ọlọ́run ẹ̀dá mọ̀